àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lọ́bìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánù ẹ̀yìn wa kò láyà tẹ̀rù kí a mọ̀. tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ni fatawa almuhimma kìtàbù síyàmù là ń kà lọ́wọ́ tó pé Ramadan wọlé bọ̀ wá àwọn ọjọ́ díẹ̀ tó kù náà ọlọ́njọ́ bá wa láyà tí láyè tọ́ dáa gbọ́n alálàáfíà ọlọ́ba àwọn táwọn pàgbádùn mọ́tà rẹ̀ ṣe ọlọ́run kò sànù wà já sórí eré Ramadan náà màmá wa tó sọlá ìsàlẹ̀ màmá àwọn alájà Bilkisu mọ́tà fúrújì màmá náà lọ́ọ̀bà lórí màmá náà ti kárí gbogbo àwọn òkú wa gbogbo wọn mọ́tà fúrújì wọn lọ́ọ̀bà sànù àwa náà gbọ́n tó àwọn kúta àwọn ọjọ́ tó sàdúrà fáwa náà lọ́ọ̀bà gbogbo àwọn tó wọn bá mọ́tà fúnra láàfin lọ́ọ̀bà ọlọ́ Qur'anul Karim kìtàbù síyá mìlá ń lọ́wọ́ question eight seventy four mọ̀lùkọ́ abẹ́rẹ́ láàrin اجتماع المسلمين في ثور والفتر المطلب الشرعي وبيان كيفية ذلك يعني اجتماع المسلمين في ثور كان مسلمين بانقو قدوا براوين بكنا والفتر قدوا يصلون جو كنا المطلب الشرعي دي جريا فرامن دي جريا فرامن شريعي وبيان كيفية ذلك بول على يوزي هاو قالوا ليه على يبون يسل في سيبان كوشن 874 تعدد الإمام الأزهري في بداية الشهر رمضان المبارك عن أهمية التوحيد الرعية رؤية الهلال في عالم الإسلام وطلب اجتماع علماء المسلمين لتقرير ذلك فماذا رأى سماحتكم حول هذا وإمكانته آه، تحدث إمام هذا العلوية وإمام نياية يعني أزهر من إيجيبت في بداية إعشار رمضان إبر رمضان عدن مبارك an ahimar التوحيد رؤيه الهلال في ó sì pàtàkì مسلمين wọ́n ń panupọ̀ nípa ìrúsù fi àlàmì ìsìlámì gbogbo ilẹ̀ mùsùlùmí wọ́tọ́lábà ìsìmá ọ̀làmà mùsùlùmí ó lè sọ pé káwọn afá mùsùlùmí ìtẹ̀kẹ́rẹ́ ìdáàrí kó fèrè lè bẹ́ẹ̀ ماذا رأى سماحتكم حول هذا كلا رسي أرسي قلوا يا إمام عزة لصحيح وإمكاناته lẹ́yìn náà bó ṣe ṣe ṣe bẹ́ẹ̀ nǹkan nìyẹ́tì. kẹ́gbé eight twenty four two two question eight. 74 تحدث إمام الحزري في بداية شهر رمضان مبارك عفاوى إمام وأزهري أصلا نبير مبارك أو رمضان لك مليه عن أهمية التوحيد رؤية الهلال يبقى كل عام سندوريوس كان كل بعد في عام الإسلام في عالم الإسلام نبقى باي الإسلام وطلب اجتماع علماء المسلمين قلت في àwọn àfáà في تكرير ذلك كفر به ماذا رأى سماحتكم حول هذا وإن كناسيا كلا يقبلوا انتو ايمان هم وايه بين سوسي سباهم الجواب إله لا شك أن اجتماع المسلمين في ثور والفتح أمر طيب كسي على كسي مجن به wọ́n pé ká mùsùlùmí papọ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ àti láti sínú láti sọdún amúlò tọ́yì aláwọ̀ tó dáa ni ọmọ habub ntalẹ̀ nífẹ̀ẹ́ sí mi lè fún sí fún ntí wọ́n pa lọ́kàn wa mọ̀tòlóbù ṣẹ̀rẹ̀ ayé ṣẹ̀rẹ̀ àmì ntalẹ̀ àti ní ṣẹ̀rẹ̀ àti bá a mú ni ayé fi amkana bí wọ́n ti ṣe لكن لا سبيل إلى ذلك لأمر إلا بأمرين àmọ́ kò ṣeé ṣe kó papọ̀ pẹ̀lú àlámà méjì àdúrà aláàkọ́ àǹdá يلقى جميع علماء المسلمين اعتمادا على حساب أن يلقى وما يبرد ما من باوين بهم kí ọgbà àwọn tó máa sọ pé àwọn máa ṣe ṣirò àkàkójọ ọmọ ọmọ oṣù lẹ̀ fún fagilé gbogbo nǹkan báwọn ó di eyín àyẹ̀lgà jẹ̀mí ilẹ̀ ọ̀làmà mùsùlùmí na ìtìmáàdà àlàìsísà wọ́n yọ wọ́n yọ kó àwọn wa àwọn ń fèsì o ìjọba ìlà àwọn bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n pọ́n fagilé òyìnkàmá alga rasulù sẹlẹm wà alga òṣèlú fẹsà bẹ́ẹ̀ bí sàm ti fa ìgilé táwọn sàbí náà ti fagilé tí wọ́n máa tẹ̀lé ìṣirò wọ́n yẹ amẹ́rò bèrè òhò ya kó lè máa wá oṣù yìí kó máa kó ṣe pẹ̀lú pé bí wá oṣù yìí wọ́n yẹ amẹ́rò bèrè òhò ya àwọn nǹkan ìmọ̀lẹ́ ìdá àbí kí wọ́n ka ṣàbán kó pé kàmá bẹ́yẹn náà báyìí kan rasulullah sallallahu alaihi wasallam fi ahadith sọ̀híhà jẹ́ àbísọ̀ sàlàyé fún wa nínú hadith tó fi tẹ́lẹ̀. وذكر الشيخ الإسلام ابن تيمية في فتاوى الشيخ ابن تيمية من تبع الفتاوى بفولوم 25 page 132 في 133 اتفاق علماء على لا يجوز اعتماد الحساب ìjìmáà ni àwọn mùsùlùmí في nìkan pé kò yẹ kéèyàn bad ìlú tàbí gbòòsì ọ̀yẹ́ fi ìsìbáàtì tẹ́wọ̀n láti on àwẹ̀ òfìtà ọ̀nà àwẹ̀ ìhìmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ونقل حافظ في الفتح أفاوى حافظ الكلام موانوتي أن فتح الباري volume 4 page 127 عن الباء عن الباء عن الباء جاء باري gbọ́dọ̀ báàlù báàjì ìtìmá òsàlàfó àlà ádámì ìtìmá àlà ìsẹ̀sà wípé àwọn afá àpánupọ̀ wípé àgbọ̀dọ̀ fara ti ìtì èwò ọ̀nà ìtìmá hijab na àlà máa báàdà báàdà ìmọ̀ sí báyìí ìtìmá òhun hujjatun hujjani ala ma badahum wato ẹlẹ́kẹ̀jẹ̀ inú àlámẹ̀rí àyọ̀ tẹ́sí mú bí ètì mẹ́rin àlà ìsìgbà àti rohò yá kí gbogbo wọn panupọ̀ kí wọ́n ti tú láti pé ìta máa ṣe pé àmà wa oṣù kìíṣẹ́ ìsìgbà àti rohò yá sí ayé ìdáwọ́ láti ní islam gbogbo olú islam tí a máa fi ṣẹ́rẹ̀ ìlú ẹ̀hà wọ́n ní sí pẹ̀lú ìṣẹ́rí àtẹlọ́mọ tẹ́sí mú àkàmì àkàmì kọ́lẹ̀ tẹ̀lé àwọn òdájọ́ rẹ̀ mọ́ta sọ́bàtà ìndàhà rú'yat al-hilal للبينة شرعية تبعتي قوم أبي يوسف من نوع ولوما يتلو على يتون يجو تبشر بيام دخولا أو خارجا أسو ولي رمضان أفيدة لرمضان يعني في أدوني تعتبرها في ذلك عملا بقول هذا كبب أسو ولي بقول إيه صلى الله النبي صلى الله عليه وسلم سوم لرؤيته وأفطروا لرؤيته فإن قم عليكم فاقملوا إده ẹbẹ̀rẹ̀ tí máa ti róṣù ẹbẹ̀rẹ̀ àwọn tí máa ti róṣù ẹgbàá tí máa ti róṣù ẹlẹ̀ sọdún tí máa ti róṣù tí kòlùkù bá bojú ọ̀run ẹ̀yà ka òǹkà kó pé ọ̀ká wọn ló sọ sẹlẹm iná ọmọtún ọmọyìyà al'umma kan ni wá tí wọ́n pé a máa kọ́ a máa kà lánà tóbu wà lánà àgbára tí kíkọ̀ nǹkan àbí sísírò àṣẹ́rò wàhákàzà wàhákàzà wàhákàzà. oṣù báyìí ni ọwọ́ na ọwọ́ ẹ̀ oṣù báyìí ni báyìí ni wọ́n aṣáára bí yẹ́n ìṣàlàyé marat ọ̀nà ọwọ́ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n akada ibrahimu fi sàgbàdo lẹ́ẹ̀kẹta ọwọ́ ká ibrahim yàrá àtàgbàkọ ọwọ́ akáàkọ ibi ẹ̀kú ìta twenty nine ó di aṣẹ́rù àkàdà wà àkàdà àbí ọlọ́mọdé وشعر هكذا هكذا وهكذا لأصائبة الكل ó lè sọ pé gbà mí sọ pé báyìí ni báyìí ni báyìí ni gbogbo ọ̀ka ẹ̀ lọ́nà olùwà ní twenty nine olùwà ní thirty sarafin sarafin في من حديث ابن عمر وابي هريره وحذيفه بن يمن او حديث مطمئن وقبو من حديث عبد الله بن عمر من حديث ابي هريره انه حديث ابن حذيفه بن يمن وغيرهم حتى رضي الله عنه ومعلوم ان الخطاب النبي صلى الله عليه وسلم ليس خاصا لآل المدينه nígbà yìí wà ní pé ọ̀rọ̀ kálíbi sọ́jọ́ náà kìí sí fáwọn ará màdínà nìkan ní bá sọ̀rọ̀ كذا ولا مدينة كمين باسر بل هو خطاب لأمة الجميع وضبوا الأمة من الأمة من باب يعني يكون أدوى بل هي خطاب لأمة الجميع أدوى في جميع الآثار بهم وضبوا أسكتما وأمصارهم أتلوا في يوم إلا يوم القيامة تجد يوم القيامة ومتى توافرت هذين الأمرين gbogbo àtàrà máa rí méjì bá ti dúró túmọ̀ rọ́ṣù àti túmọ̀ kan ṣàbáàgbà ti pé orí amkana an tastamil dawla islami ala jam'i ala sawmi jami'a ó ṣe é ṣe káwọn àwọn ìlú islam kí wọ́n pàlọ́pọ̀ láti gbà rẹ̀ àti wọ́n fọ́tì àti sọ́ọ̀tì jami'a àti ونسأل الله أن يوافقكم يوافقهم بذلك أن بلغبا كفوة أنجلي أم على تحكيم الشرعية الإسلامية قدر ولولا ما له شريعة إسلام ورفض ما خالفها قدر باتي كما بعض ولي باتي يقالي ولا ريب أن ذلك واجب كثير من بيت لهم أنا يلوري وين بقوله سبحانه وتعالى فلا ربك قال يا رب ما فلان بالبلا لا يؤمنون وجن تبدو حتى يحاكمك فيما شجر بينهم àfi tó bá mú ẹni ìdájọ́ láàrin wọn tó bá ti wí ẹni mẹ́jọ lẹ́jọ́ ọgbọ́n àníbi Muhammad ọmọdé àìjírí òfin àǹfóṣì maharaja lẹ́yìn maharaja kó má máa ní kọ́ni kọ́ńkọ́ ní ọkàn wọn bí mà kàdá yìí ní ìdájọ́ bá dá olùsẹ̀lẹ́mù tẹ̀sílẹ́mà kó dẹ̀ ju ọdún sẹ́lẹ̀ fún tó bá dá ọlẹ́jọ́. وهذا وما جاء في معناها من الآيات كما آية ونتم علينا ولا ريب أن في تحكيمه تحكيمه تحكيمها في جميع شؤونهم صلاحه sí méjì ń bẹ́ẹ̀ pé káà mùsùlùmí lu àwọn eléyìí gbogbo àlámàrí wọn nítorí dáa fún wọn ni ọ̀wọ̀n nàìjíríà àti màtí ọ̀la wọn ni wọ́n ètì máa àṣàbìlà wọn ilẹ̀ máa mú àlámàrí wọn papọ̀ wọ́n نصرهم أتلوهم على عدو مولى وتعالى والفور وفوز بالسعادة كل سرير العادلة والعادلة تهيئة القيامة ونسأل الله أن يشرح صدرهم الله عبد الله بقول بيا وطيا لذلك أجبر ويعينهم عليه كلنا هنقول إنه السميع القريب هنا لو بالبرج تسمع له نعم لا شك ب... ها وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام أنا ما قاعد أقام في تاتي لسويني أبي 29 àmọ́ àní gbọ́kànlé completely tó pọ́nmọ́ ènìyàn ni wá kullu bun alima kuta wa khayra ọ̀tọ̀ ilà tawabi kò sẹ́jú olùsí mistake nígbà tí èsì wáyé ni ó di àmọ́ guidance ìmọ̀ wọn gbé lórí ìmọ̀ ni lánàá à ń sọ̀rọ̀ kan níbi àlànà ẹ̀ka wa ní after wa ní zoro tó ṣe àlànà yàrá à ń sọ̀rọ̀ nígbà ní after wa ní zoro tó check up tower ni which means ọ̀rẹ́ mi sọ pé zoro kò lè tayọ one tó jẹ́ bí ìdọ̀rọ̀ lórí ìmà ní ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ fún wáyé rí so mẹ́tọ́ àmẹ́rẹ́ náà sáfi sọ̀rọ̀ yẹn so n bá ní kó mú kàlẹ́ àìwá àti òun ní owó dáadáa àti tù tù twelve fifty four ní zoro fifty two kc after one ó di wa ó ń tọ́ sí pàtàkì wa ní ìlú òtú máa ń kábàáyà tó ń nú àwọn tí wọ́n ń ṣe kàlẹ́ndà yìí sheik sọ́ọ̀lẹ̀ ó ní ó ní two of the year ó ní kéèké ó ní máa lọ kí máa lọ lẹ̀ àmọ́ kò kí tara one ó di wa bó ṣe rí nìyí ọlọ́run ní kí wọ́n máa ń pa rẹ̀ jẹ́ ọlọ́run kó sànù wa. ó ti yàtọ̀ gan-an torí àwọn èèyàn bí wọ́n sọ mo mọ́ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ti pẹ́ tí bá fọkàn sí pé àwa Yorùbá lọ yẹ ká máa tẹ̀lé súnà jù àwọn Yorùbá lọ máa tẹ̀lé súnà jù torí àwa la lajú jù ìyẹn fẹ́ ọkọ̀ Yorùbá lọ lajú jù ó di wa ẹ ò sí ní yunifásitì kò sí project láì ní reference kọ́ á ní orí ọ̀hán ọ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀kọ́ you can't create knowledge ẹ̀yin lẹ́yìn lọ yunifásitì. 1854 ni Ṣàpárá kìnìkà Ṣàpárá ní gba lọ́yà ní Ṣàpárá náà zan bẹ̀rẹ̀ lóko rẹ̀ ní ó di hundred years later mo tó gba eh, lọ́ọ̀ nílẹ̀ Haúsá ilé Haúsá ni wọ́n tún wá gbà Yorùbá ló tún gbà bàbá gómìnà yìí Abdulrahman ó di wa ẹ̀yin tí ẹ̀yin lọ́ọ̀yà dẹ̀ yìí kò ní í ṣe ká pẹ̀lú kíni pẹ̀lú reference ọ̀rọ̀ tó máa wá sọ yẹn lọ́lọ́run kó máa tẹ̀ ní ìsìn torí àwọn ọmọ yẹn ó bó ti sọ̀rọ̀ láì di ìhójà lọ́gọ́ àgbọn wọn gbà wọlé ní òkà láyé kọ́ ká tẹ̀lé súnmọ́ jù àwọn sòrùkú ní sòrùkú níjọ́ níbi káàkiri àwọn aṣẹ́wò kan tó máa fi orí ẹ̀sẹ̀ rìn aṣẹ́wò kan hùn hùn hmm, hmm. bá mi àwọn omi yóò lè ó di àwọn ọlọ́yẹ̀ká kàlẹ̀ sí lọ́jù oníjì ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ́hùn torí àwa la máa fẹ́ rẹ́fẹ́rẹ́ǹsì sí nǹkan ó di wa bó ṣe rí nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà a ìmáàmù Saudi ní ìmáàmù ara ọ̀ ṣé wọ́n azar wọn gbà ṣé wọ́n azar wọn lọ́wọ́ múmọ́ra wáyé àwọn ọba wọn gbọ́. back with